olórí aládé òkú ewu ọmọ bàbá mi òfúrúsì ọ̀jájá ọ ọ̀ọ́ni àgbáyé ọkọ̀ bọ́lájáde mọ́lẹ́mi òpèrè ọba òkú ewu ọmọ gbogbo àwọn èèyàn ló ń dọ̀wọ́ ló ń yẹ ọmọ bí àfi ìjì àná bó bá dé bó yà rè kólé òkèlè yìí mọ̀rì àdádà ó bẹ́ẹ̀ nìdí mọ̀rì àdádà ó mọ ọjà abẹ̀rẹ̀ onígbà ajé ọba ọkọ̀ ọmọládàdé àtì òkú ewu ọmọ odidi ọlọ́jà wòye lókè pẹ̀láyé olórí aládé igbó ọdún ọdún kan lè ní o olórí adé ọba ìwà lè ọmọ abògúnrin ìjọ òkúrán mi mò ń jẹ ọ̀nà òkúrán mi mò ń tọ̀ olórí adé ọba ẹ̀ẹ́kùn ijó rẹ̀ làwà ń jó lọ́wọ́ bàbá ọlọ́jọ́ òwòye lọ́wọ́lọ́wọ́ olórí aládé ògúsì mọ́lẹ́mi òpérí ọba ẹ̀ẹ́kùn tí ọmọ arúmalẹ̀ ní kọ́mísọ̀rìsà